ó mú ẹbọ pẹ́ wá pẹ́pẹ́ ní tẹlifíṣàn yìí jẹ́ o ibẹ̀ ni ọ̀run ti ń pàdé ayé yẹn ni wọ́n ṣe ń pè ní pẹ́pẹ́ nítorí gbogbo ohunkóhun tí tẹlifíṣàn yìí bá gbá jáde ó ń pe ọ̀run pẹ̀lú ayé papọ̀ ni pẹ́pẹ́ ni a pe àwọn òbí màmá ẹ̀ máa bọ̀ kẹ́dúró ti ara ẹni tó ti jáde ni tọ́mọ bá ń ṣọjọ́ bíi èèyàn méjì ló ń ṣọjọ́ bí yẹn ara ẹni tọ́mọ yẹn ti jáde ní ọjọ́ yẹn àti ọmọ tó jáde láàyè a fẹ́ gbàdúrà fún ọmọ yìí a ó sì gbàdúrà láti ẹ ṣé màmá ẹ ṣé ẹ gbogbo family ẹ ṣeun nígbà tí mo wọlé mo ní ta ló gbé kinní wa a ò mọ̀ mo dẹ̀ kúnlẹ̀ mo gbàdúrà mo ní bó ṣe yẹ bó ṣe bọ́n ṣe fi tẹlifíṣàn yà wá lẹ́nu ọlọ́run á yà ẹni náà lẹ́nu ẹ jẹ́ ká gbàdúrà olúwa ọlọ́run alágbára àdúpẹ́ fún ìdásí ẹ̀mí ọmọ yìí àyájọ́ ọjọ́ òní ló wá sáyé nínú ìrọbí nínú ìrora ìyá rẹ̀ la àfonífojì òjijì ikú kọjá ṣùgbọ́n ẹ ò jẹ́ kí ìrọbí náà kọjá sásán ògo tó tara ẹ̀ jáde láńrí lónìí yìí o ọlọ́run gbọpẹ́ àtìyìn wa mo fi ọmọ ilé yín lọ́wọ́ ó nídìí tí ẹ ṣe torí ẹ̀ràn wá sáyé lórúkọ jésù kristi ni mo gbàdúrà ohun tí ẹ torí ẹ̀ràn wá sáyé iṣẹ́ tí ẹ fi ran olúwa jẹ́ kọ́mọ ìkójẹ lájẹyè gbogbo ìgbésẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé nípa ẹ̀kọ́ lórúkọ jésù jẹ́ kó ṣe déédéé pẹ̀lú ìpè àti ìyàn rẹ̀. Amen tó bá sì ta kòkò láti lọ́kọ ọkọ tí ó ti ràn ẹ́ lẹ́yìn ni kò darí sọ́dọ̀ ẹ̀ àwọn òbí ẹ ti fẹsẹ̀ lọ́nà ìyè yìí náà lórúkọ Jésù ẹsẹ̀ ìgbàgbọ́ ọmọ yìí kò ní dọ̀yà bí ẹ ṣe ṣe tí Samuel tó dayọ láàrin Hofni àti Phinehas bí orílẹ̀-èdè tilẹ̀ burú tó síbẹ̀ mo gbàdúrà fún ìwọ ọmọ ìwà àtayọ ẹbọ pẹ́ẹ́rẹ́ òtún wọn mú wá láti dúpẹ́ lọ́wọ́ yín ẹbọ yìí lórúkọ Jésù jẹ́ kó ṣe tẹ́wọ́ gbà à ń ya ohun èlò yìí sí mímọ́ fún ìlò ògo Ọlọ́run ní orúkọ Bàbá àti ń tọmọ àti ń tẹ̀mí ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù àmín hallelujah mẹ́ta o hallelujah hallelujah hallelujah ẹ̀yin olúwa lógo congratulations. Eke hallelujah. Eke hallelujah sí ọlọ́run ọba tó pa wá mọ́ tó dá wa sí tó ṣe wá ní ògo ilé òwúrọ̀ yìí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní gbóhùn ọpẹ́ wa sókè ká sí ní yin ọlọ́run wípé ó dẹ̀mí àti ìwọ sí wákàtí yìí ó pa wá mọ́ ó mú wa rí sunday tó kẹ́yìn nínú oṣù kínní ọdún 2020 ọdún náà ńgbà tá a wá bẹ̀rẹ̀ ọ̀pọ̀ lájọ bẹ̀rẹ̀ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ ìṣẹ́jú yìí ọ̀pọ̀lọpọ̀ ti sọ ẹ̀mí wọn nù kì í ṣe nípa mímọ̀ ṣe tiwa oore ọ̀fẹ́ la rí gbà torí àánú àti oore ọ̀fẹ́ yìí jẹ́ kábẹ̀sì ní ìyìn ọlọ́run kábẹ̀sì ní dúpẹ́ pé ọlọ́run ò ṣe torí pé ó kọjú sí wa ṣe lóore ó lóun ó ṣàánú fún ẹni tí òun ó ṣàánú fún ṣùgbọ́n ó kọjú sí wa ó kà wá máa láàyè láti ṣàánú fún ó fún wa lóore ọ̀fẹ́ yìí ẹ sí ní gbé ohùn yín sókè ní ìdarapọ̀ kábẹ̀sì ní ìyìn ọlọ́run ẹ sọ pé olúwa ṣe o torí pé ó dá mi sí olúwa ṣe torí pé ó pa mí tẹbítẹbí ó gbojú wa lọ́wọ́ omijé ó gbẹ̀sẹ̀ wa lọ́wọ́ ìṣubú a ò ṣubú ti ara ò ṣubú ti ẹ̀mí ẹni tí ìbànújẹ́ ó kàn tí ó kàn wá kò kàn ibi tí àwọn alágbára ń rìn tí wọ́n ń kùnà tí wọ́n ń ṣubú àwa ń rìn à ń lọ à ń bọ̀ pẹ̀lú agbára ó ń tọ̀ṣì iṣẹ́ wa kò jẹ́ ká kùnà níbi iṣẹ́ wa iṣẹ́ wa òdìṣẹ́ bẹ̀ sí ní yin ọlọ́run wípé ọlọ́run fún oore ọ̀fẹ́ rẹ̀ ó ní fún àánú tó pọ̀ bí iyanrìn tí à ń rí gbà lójoojúmọ́ látọ̀dọ̀ olùgbàlà ló ní a ti ń rí ọ̀rọ̀ àánú yìí gbà kí làwa lè fi fún a ní ohun tí a lè fi fún bí kò ṣe pé ọpẹ́ wa ọpẹ́ ló ń jẹ rẹ̀ bí a ti lè sí rẹsì tí a sì ẹ̀wà tá a dín dòdò kò lè jẹ ṣùgbọ́n ọpẹ́ ó ní ẹni tí ó bá lé ẹ̀mí kí ó yin olúwa bẹ̀rẹ̀ sí ní yin ọlọ́run wípé ọlọ́run ó ṣe ẹ̀bẹ̀ bá ti ń bẹ ọlọ́run àgbé ọ̀gá lórí ẹbí wa lórí ìdílé wa yìnyán àṣẹ ọlọ́ba ọlọ́run gba yìn wa ó dá wa sí di wákàtí yìí ó mú wa rí òpin oṣù January Sunday tó kẹ́yìn àwa la ṣe sunday kínní àtúnṣe sunday tó kẹ́yìn nínú oṣù kínní kì í ṣe mímọ̀ ṣe wa àánú la rí gbà oore ọ̀fẹ́ la rí gbà àdúpẹ́ lọ́wọ́ rẹ bàbá tí ń bẹ lọ́run ní orúkọ jésù kristi olúwa wa a tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí pé ọlọ́run ò ṣe o pàápàá ní ọjọ́ tòní o tí ó yẹ kí n lè wá sílé mímọ́ rẹ tí ó yẹ káìsàn kó gbé mi dè sílé ohun ìdíwọ́ ìdìsẹ̀kọ́ ìdíwọ́ ìdíwọ́ ìdìsẹ̀kọ́ kò ṣẹlẹ̀ sí wa ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní yìn Ọlọ́run pé Ọlọ́run ò ṣe é torí pé o já mi sí o mú mi wà láàyè láti wá yìn án ó ní ọkàn ìmoore lòun ó mú sanra torí pé ó fún wa ní ọkàn pẹ́ láti wá síbí ní òwúrọ̀ yìí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ ká ní yìn ọlọ́run wípé o ṣe ẹlẹ́rù níyìn torí pé o dá wa sí o jẹ́ kó fi wí ṣe àwọ̀ adébí o jẹ́ ká wà lórí ibùdìbí láìsàn o jẹ́ kó máa fàdúrà ránṣẹ́ sí wa lórí lórí nílé ìwòsàn ọlọ́run gbọ́ pẹ́ wa lójú ọ̀nà tá a rìn débí ó pa ọ̀nà mọ́ fún wa kò jẹ́ ká rógun ásídẹ́ǹtì kò jẹ́ ká rógun wàhálà ohun tí ń deni lójú tí ń dini lọ́wọ́ kò dé bá wa lórí ọmọ lórí ẹbí lórí àwa fúnra wa a ò gba ìpè òjijì ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí yin ọlọ́run ohun tí ń dani lọ́kàn rú kò ṣẹlẹ̀ sí wa tí kò tẹ̀lé jẹ́ ká mọ tí a tẹ̀fẹ́ ṣe àpé bàbá bàbá ó ti ṣẹlẹ̀ o àrògùn náà ọlọ́run gba ọpẹ́ wa ẹ bẹ̀rẹ̀ sí ní yin ọlọ́run ẹ bẹ̀rẹ̀ sí ní yin ọlọ́run ẹ bẹ̀rẹ̀ sí ní gbé orúkọ ọlọ́run ga torí pé ó ṣe àánú rẹ̀ dúró láéláé ní orúkọ jésù kristi olúwa wa àkókò wa ti lè jẹ́ ká lọ tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ pé tá a bá rí gbogbo ọ̀nà kọ́nà tá a ti kọsẹ̀ níwájú ọlọ́run láti ìgbà tọdún yìí ti bẹ̀rẹ̀ ní ìtóṣù yìí ti bẹ̀rẹ̀ ní pàápàá nígbà tí ọjọ́ òní ti bẹ̀rẹ̀ èyí tí a ti sọ tó ti lùmọ́ ẹ̀ṣẹ̀ ìwò tá a ti wú ọmọnìkejì wa tó lùmọ́ ẹ̀ṣẹ̀ tí kò ní jẹ́ kí àdúrà àti wa kó ṣe ìtẹ́wọ́gbà ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí wa kó wẹ̀ wá mọ́ kó fi ewé sófò fọ̀wọ́ ẹ̀bẹ̀ sí ní torí pé a fẹ́ kọ́ ọlọ́run kó gbóhùn wa lówùúrọ̀ yìí ẹ jẹ́ kẹ́rẹ̀ sí ní tú ọkàn wa fún ọlọ́run pé ọlọ́run dáríjì mi o ibi tí mo ti bá kọsẹ̀ o àìka ọ̀rọ̀ rẹ sí ni àìka ọ sí bó ti tọ́ àìwàásù ọ̀rọ̀ rẹ bó ṣe tọ́ àìdúpẹ́ bó ṣe tọ́ olúwa dáríjì wa gbogbo ohun tó lè lù mọ́ ẹ̀ṣẹ̀ tó lè dènà ìṣiṣẹ́ wa ti òwúrọ̀ yìí pé kọ́lọ́run kó dáríjì wa ní orúkọ jésù kristi olúwa wa orúkọ jésù kristi olúwa wa bíbélì sọ fún wa pé ẹ̀mí ni ọlọ́run ó ní àwọn tí ń sìn kò lè ṣàìsìn ní ẹ̀mí àti òtítọ́ ẹ jẹ́ ká tọrọ fún agbára ẹ̀mí mọ́ ní wákàtí pé láti ìbẹ̀rẹ̀ sìn yìí títí lè parí kí mọ́ kó rú wa ní agbára nínú gbọ̀ngàn yìí kí mọ́ kó rìn láàrin wa àdúrà orúkọ Jésù orúkọ jésù bàbá tí ń bẹ lọ́run já tọra fún agbára ẹ̀mímọ́ rẹ̀ láàrin wa lówùúrọ̀ yìí olúwa ẹ̀ sọ ọ́ kalẹ̀ òun ni a kò lè sìn ọ́ bí kò ṣe nípa ti ẹ̀mí àti òtítọ́ ǹjẹ́ àmì rẹ̀ la tọrọ ní orúkọ jésù dàálùwá nínú iṣẹ́ ìsìn wa ti òwúrọ̀ yìí a fẹ́ kó gba àkóso orúkọ jésù wá gba àkóso láàrin wa jẹ́ kó máa já láàrin wa onírùbí jẹ́ kó máa di aláyọ̀ orúkọ jésù sọ̀kalẹ̀ ní orúkọ jésù kristi olúwa wa. Amen a wàá fi gbogbo àwọn ìránṣẹ́ tí ọlọ́run ti yàn tó ti pèsè lówùúrọ̀ yìí lé ọlọ́run lọ́wọ́ pé kọ́lọ́run kó gbé wọn wọ̀ pẹ̀lú agbára ọ̀tun gbogbo ohun tí ń mú kí iṣẹ́ ìsìn kó má ṣe ìtẹ́wọ́gbà kí eh, ọlọ́run kó bá wọn mú kúrò lọ́nà wọn iṣẹ́ ìsìn wọn ti òní kí ọlọ́run kó gbé sínú ìmọ́lẹ̀ àdúrà orúkọ jésù orúkọ jésù bàbá tí ń bẹ lọ́run ìjà fi àwọn ìránṣẹ́ rẹ lé ọ lọ́wọ́ lónìí orúkọ jésù wàá gbé wọn wọ̀ pẹ̀lú ọwọ́ agbára olúwa gbé wọn wọ̀ ní orúkọ jésù gbé wọn wọ̀ orúkọ jésù àwọn tó ti yàn láti lò lówùúrọ̀ yìí orúkọ jésù kristi olúwa gbé wọn wọ̀ olúwa dì wọ́n mú àfẹ́ kó fagbára rẹ kún wọn orúkọ jésù fagbára rẹ kún wọn olúwa fagbára rẹ kún wọn ẹ̀mí mọ́ kó ṣàkóso ní orúkọ jésù kristi olúwa wa bàbá tí ń bẹ lọ́run bàbá tí ń bẹ lọ́run adúpẹ́ lọ́wọ́ rẹ̀ àṣẹ ọlọ́ba nítorí pé gbogbo àti abá ké pè ọ́ máa ń gbọ́ tiwa ǹjẹ́ a tún ti lówùúrọ̀ yìí olúwa àdúpẹ́ gbogbo oore tẹ́ ti ṣe nínú ayé wa pàápàá nínú ẹbí nínú ìjọ rẹ lápapọ̀ orúkọ Jésù gbọ́ ọpẹ́ wa orúkọ Jésù gbà yín wa àdúpẹ́ fún ààbò àti ọrọ̀ ọ̀fẹ́ rẹ láàrin wa àdúpẹ́ fún iṣẹ́ àmì iṣẹ́ agbára tó ń jẹ́ kó tẹ̀síwájú Olúwa gbà yín wa ǹjẹ́ àti dé bá a ṣe máa ń dé orúkọ Jésù sọ̀kalẹ̀ láàrin wa lónìí ìwọ la fẹ́ rí orúkọ Jésù fògo rẹ wọ̀ jẹ́ kí ògo rẹ kó sọ̀kalẹ̀ kí ìbùkún kó jẹ́ tiwa a ó sì máa yìn títí láéláé ní orúkọ Jésù Kristi olúwa wa àmín hallelujah èyí ni sunday tó kẹ́yìn àwa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àwa jó ó ní kí a fi ohun èlò orin ká fi yìn ọlọ́run nítorí náà pẹ̀lú ọkàn ọpẹ́ wa pẹ̀lú ọkàn ọpẹ́ wa ṣẹ̀ṣẹ̀ jó ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní gbé ọkàn ọlọ́run ga. tẹ̀síwájú nínú ìjọsìn tí o lè nígbà tí a kọ orin nínú ìwé orin ràpadà orin kẹfà hymn number six ìyìn ọlọ́run abraham tí ó ń jọba lókè ẹni tó ti wà títí láé ọlọ́run ìfẹ́ yehova ńlá lèmi gbogbo ẹ̀dá jẹ́wọ́ mo fìbùkún forúkọ rẹ̀ títí láéláé. lai. sí ògo pẹ̀lú ìyìn torí náà la ṣe fẹ́ lọ jọ́sìn fún ọlọ́run a fẹ́ lọ gbé orúkọ rẹ̀ ga torí òun lọ bá àwọn ọba kò gbowó kò gbobì tó fi dá wa sí kò gbá kò ṣe ìpàdé pẹ̀lú ẹnikẹ́ni tó fi fẹ́ àánú dá wa sí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní yìn ọlọ́run ẹ gbé ọkàn yín sókè ká bẹ̀rẹ̀ sí ní yìn ká bẹ̀rẹ̀ sí ní gbéga bíbélì sọ pé ó ṣe owó ńlá fún wa nítorí náà ni àwa ṣe ń yọ̀ ó pa á mọ́ ní pípé ọkàn tí àwa tí a sinmi lé ẹ jẹ́ ní yìí láàrin ọ̀sẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ló sọ díkì àánú explosion ṣẹlẹ̀ nítòsí àdúgbò wa àwọn èèyàn tí ẹ̀ ń pè mí wípé ṣé kò dọ́dọ̀ wa àní olúwa ṣé kò dọ́dọ̀ wa ọ̀pọ̀lọpọ̀ ló sọ dúkìá nù ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ ló jóná àwọn tí ó sọ ẹ̀mí wọn nù àwọn tí wọ́n ti ẹ̀ ń wá tí wọn ò tí ì rí wà láàrin wọn èmi àti ẹ̀yin òṣìṣẹ́ bàbí ibi ẹ yẹ ká bẹ̀rẹ̀ sí ní gbé ọlọ́run ga torí pé ó ṣe àánú rẹ̀ dúró láláì òṣè òun ńlá fún wa kò lè ròyìn náà tán gbàá. ayé wa a sọ wípé ẹ ṣe lórí àwọn ọmọ wa tó ẹ jẹ́ ká sọkún a sọ wípé ẹ ṣe lórí ẹbí wa ẹ jẹ́ ká gbúròó kèrè banújẹ́ a sọ wípé ẹ ṣe lórí àlàáfíà wa pé ọ̀tá òfin àlàáfíà wa dára lágara ọlọ́run gba àyàn àti ọpẹ́ wa àti mú wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ lẹ́ran ara o orúkọ jésù jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà ọrẹ ẹbọ wa ẹpá wa rèé orúkọ jésù tẹ́wọ́gbà á máa tẹ̀síwájú wọn bá wa lọ ní orúkọ jésù òun ni àjọsìn. hallelujah hallelujah pàtẹ́wọ́ ńlá fún Jésù. kẹrẹkẹrẹ àti mọ́sù kan jẹ́ inú oṣù méjìlá àṣàárẹ̀ ó mú alára dá ọ̀tá gbẹ́ kòtò aborí kòtò yẹn kọjá àtẹ́wọ́ ńlá fún Jésù. ǹjẹ́ ara àwọn tó máa wá jọ́sìn fún ìgbà àkọ́kọ́ those who are worshiping us for the first time àwọn tó máa wá jọ́sìn fún ìgbà àkọ́kọ́ tá a bá rí àjẹpọ̀ nílé ní gbogbo wa náà ah ok ẹjọ́ ti dúró ká kí yín káàbọ̀ sáárín wa oh ok <laughs> anybody worshiping us for the first time ẹ káàdé káfíńlórí àkànká wọn káàbọ̀ sáárín wa hallelujah kan o. Hallelujah. Praise the Lord. Please, you will have to wait later after the service. They will give you a paper to fill, and you'll see our senior pastor. You're welcome in Jesus' name. Put your hands together for the Lord. Àwọn ìfilọ̀ wa báyìí ló ṣe lọ fún ti ìsìn òní. Mo sọ lẹ́ẹ̀kan mo ní kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ àti mọ́ṣù kan jẹ. Èlémi àníkè lọ́lọ́run tiẹ̀ ṣe fóun. hallelujah kì í ṣọgbọ́n kì í ṣàgbára kì í ṣòye wa àánú lèmi àtiwa àti ẹjọ́ rígbà fún ìdí èyí ẹ jẹ́ ká mú ọkàn ọpẹ́ wá nígbà tá a bá ń ṣe ìdúpẹ́ òní ni ìdúpẹ́ oṣooṣù tá a máa ń ṣe lórí òkè yìí owó nìkan kọ́ lọ́lọ́run béèrè ṣùgbọ́n ọkàn tó ọkàn tó mọ̀ọ́re ọkàn tó ṣe kí ni tó mọ̀ọ́re mọ̀ wòran ìwọ náà dúpẹ́ tiẹ̀ kọ́lọ́run mọ̀ pé ó ṣe kí ni o ò dúpẹ́ hallelujah nígbà tá a bá parí ìdúpẹ́ oṣooṣù tán a lọ sí ìdúpẹ́ ti àwọn tó wá fún ti ìjáde òkú Dickness Adébóyè ṣe é ká kánjú ìdílé Chief Charles Akọ́láwọlé wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún. Fún àdúrótì àtẹ̀yẹ tá a ṣe fún wọn níjẹjọ fún ti ọjọ́ òbí ti chief so fún ìdí èyí wọ́n mú ìwé ọpẹ́ wá wọ́n tẹ̀fẹ̀ ká bá wọn kà síjọ ìdílé chief and mrs kọ́láwé dúpẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo ẹbí ẹbí dágúró lápapọ̀ fún ẹ̀mí àti ìfẹ́ tí a fi hàn sí wa ní ayẹyẹ ọjọ́ ìbí chief charles kọ́láwọlé ẹ ṣe púpọ̀ àjọṣe wa kò ní bàjẹ́ o. Yes, Amen. Keep on shining in Jesus' name. Bákan náà dúpẹ́ fún àtìlẹ́yìn àti ìfẹ́ láti ọ̀dọ̀ bàbá àti màmá Pastor and Dickness Ọ̀dẹ́nẹ́yẹ. Lórúkọ Jésù Ọlọ́run wa gba ọpẹ́ yín. Ìdúpẹ́ ọdọọdún tá a máa ṣe lórí òkè yìí Family Thanksgiving ọ̀ọ́ká pé ní ìdúpẹ́ ọdún tuntun tọdún yìí ẹlẹ́bíjẹbí la máa ṣe ẹlẹ́bíjẹbí la máa ṣe fún ìdí èyí wọ́n máa fún ẹbí kọ̀ọ̀kan ní àpòwé a kọ orúkọ ẹbí wa sí i a sì mọ rẹ̀ tó jọjú wa nínú àpòwé yẹn a kàn tá a fẹ́ kọ́lọ́run ṣe fún wa nínú ọdún tí a wà yìí àpòwé yẹn la máa tá a bá ti fi ọrẹ sílẹ̀ àwọn ẹgbẹ́ afàdúrà ní ọjọ́ Tuesday wọ́n á ṣiṣẹ́ lórí ẹ̀bẹ̀ àdúrà ètí akọ̀sí ọlọ́run agbádùn wa lórúkọ jésù ṣẹ̀jẹ̀ ká fìyẹn sọ́kàn tàbá ti gbà pé yẹn ká kọ́ ntọ́lọ́run fẹ́ tá a fẹ́ kọ́lọ́run ṣe fún wa nínú ọdún yìí ọmọ àkọ́kọ́ tọ́lọ́run fi ta wá lọ lórí òkè yìí ní two thousand and twenty òun la bí ní ọjọ́ tuesday january twenty one hallelujah. fún ìdílé olúmídé àti Oyin Kansola àwọn ni sista broda Ṣeun tó wà ní kwaya fún ìdí èyí a pè gbogbo wa sí ìsọmọlórúkọ ní twenty eight January two thousand and twenty ní dédé aago méje kọ́lọ́nù kọ́ bá wa di ọjọ́ náà mọ́. a yà ọmọ sí mímọ́ fún ìdílé Táíwò àti Adédìpẹ̀ ní February ninth two thousand and twenty ní àkókò ìsìn jẹ́ ká fi sọ́kàn February ọjọ́ kẹsàn-án February 2020 thousand and twenty ní bàtà bá ń ṣèsìn láàárọ̀ báyìí á yà ọmọ sí mímọ́ ọmọ tí Olúwa fi ta ìdílé Táíwò àti Adédèpẹ̀ Ọlọ́run á di ọjọ́ náà mú. 80th birthday Thanksgiving from Dickness Helen ọdún mommy mọ́mí sista Alọ́fẹ́ You wáyé in March 8th, in the Apostolic Church Bembo Way you sì ṣe wẹ̀jẹ̀wẹ̀mu ní Grand Afia Balloon lórí Bisonet ní dédé the kan jẹ́ ká fi sọ́kàn March 8th. òun la birthday Thanksgiving mama. mọ̀ pọ̀pọ̀lọpọ̀ aláàmọ̀ wa tábà mọ̀ mọ́mọ́ ìdílé kan àwọn tí ò mọ̀ yín kan lè mọ̀ yín lẹ́ẹ̀kan sí ẹlòmíì mọ̀ pé màá lọ́fẹ̀ẹ́ nìyẹn ẹ pàtó wọn lá fún Jésù ẹ rí pé ẹ dàbí wọ́n dàbí forty years hallelujah. mama Abíọ́dún Esther Adémẹ́fun ní Adétúyì mọ́mì mọ́mọ́ wa àrò a máa ṣe service of Sango níbi ní March twenty first ní dédé aago méje kí Ọlọ́run kọ́ bá wa di ọjọ́ náà mú hallelujah àǹfààní ńlá kan ló tún sílẹ̀ fún wa àwa tá a fẹ́ lọ Jerusalem lọ́dún yìí tá a fẹ́ di GP ká bẹ̀rẹ̀ sí múra sílẹ̀ hallelujah èmi náà forúkọ mi sílẹ̀ holy pilgrimage to Jerusalem àwọn tá a bá ní ìfẹ́ láti lọ ká forúkọ wálẹ̀ fún mrs bimbo lawal àti mother in history nasia keitan ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí forúkọ wá sílẹ̀ wọ́n tá a bá nífẹ̀ẹ́ láti lọ ìpàdé tá a máa ń ṣe ní ọjọ́ tó kẹ̀yìn oṣù tá a fi wọnú oṣù tuntun tá à pè ní crossover night yóò wáyé bí ní ọjọ́ friday thirty first ndèdè aago mẹ́wàá àbọ̀ jẹ́ pé gbogbo àkàrà ká múra sílẹ̀ fún ọjọ́ yìí ká bẹ̀rẹ̀ lọ́wọ́ ká bẹ̀rẹ̀ sí palẹ̀ ọkàn wa mọ́ kí la fẹ́ kọ́ lọ́run kó ṣe fún wa nínú oṣù tuntun orí ọ̀fẹ́ lálá ní ọ̀pọ̀lọpọ̀ ìjọ ni ò kíyèsí eléyìí tábà ti múra àti wọdún tuntun yẹ ká máa bá ọlọ́run pàdé jẹ́ ká fi sọ́kàn ó ṣe pàtàkì àwọn prayer line wa ti àdúrà òwúrọ̀ six thirty to seven ní ọjọ́ monday sí ọjọ́ saturday wọ́n wà bákan náà then ti prayer line ọjọ́ sunday aago mẹ́fà lédè yorùbá sí aago méje òun náà wà bákan náà àti tilé ìbò ní aago mẹ́sàn-án sí aago mẹ́ẹ̀ẹ́dógún kù eh, fifteen minutes to ten ó wáyé ní ọjọ́ Wednesday fún àǹfààní àwa tí a gbọ́ Yorùbá dáadáa Ọlọ́run dẹ̀ ń dábàá lórí àwọn ètò wọ̀nyí àwa tí àti máa jàǹfààní àti máa pàdé ní ọjọ́ Tuesday à ń pàdánù tó pọ̀ gan-an ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí ló ń ti inú pàdé ọjọ́ Tuesday yẹn jáde ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí a máa ń pàdé níbí ní ọjọ́ tuesday ní dídá aago mẹ́sàn-án sí aago mẹ́wàá bible study ti bẹ̀rẹ̀ ní ọjọ́ thursdays every thursday ní aago méje yẹ ká fi gbogbo eléyìí sí ọkàn tí ìfìlọ́mì bá tó kù àwọn bàbá wọn máa jẹ́ kí a gbọ́ ẹ jẹ́ ká mú ọrẹ àti ìdámẹ́wàá wa jáde. ọrẹ àti ìdámẹ́wàá jẹ́ ká mú jáde ìbéèrè ní ká fi ohun ìní wa bọ̀wọ̀ fún ọlọ́run jẹ́ ká tẹ̀lé ọkàn wa bá pẹ̀lú ọrẹ tá a mú dání yẹn. bẹ̀rẹ̀ sí bá ọlọ́run sọ̀rọ̀ pẹ̀lú ọrẹ tó mú dání yẹn. dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kó fún ọlọ́run ọ̀fẹ́ àti lè ṣiṣẹ́ ìgbà tó ju Family wa ò bọ́ sọ́wọ́ boko haram ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ ọlọ́run dúpẹ́ ló gidigidi lọ́wọ́ ọlọ́run bọ́sẹ̀ ètò ọ̀sẹ̀ tó kọjá ìdílé kan wọ́n ti pa wọ́n lẹ́ wọ́n ti ọ̀fọ̀ ni àwọn náà bá ṣe bí wa náà bí wọn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àmọ́ ṣe jù wọ́n lọ àdá jù wọ́n lọ ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ fún àwọn ọ̀rẹ́ wọ̀nyí àti ìdámẹ́wàá jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà ògo ni fún ilé òkè ọ̀run ní orúkọ jésù kristi olúwa wa. ẹ ké aleluya ẹ ká bẹ̀rẹ̀ sí ni màá lọ mú ọrẹ wa wá síwájú olúwa pẹ̀lú ijó àti ayọ̀. wà láàyè òkú ò lè jó níwájú ìwọ ọlọ́run alàyè nìkan ló lè ṣe é agbẹ́wọ̀ká pé o ṣe wá ní alàyè olùwàgbà ọpẹ́ wa a ti mú ìdámẹ́wàá wá ìlérí tó ṣe ni pé olówó bá jẹnu fún wa gbogbo ajẹnu lórí iṣẹ́ wa ní orúkọ Jésù ẹ máa dòkú Jésù olùgbàlà àwọn iṣẹ́ tó kéré olùwàsọ́ọ̀dì ńlá àwọn tí ò níṣẹ́ olùwàpèsè fún wọn ní orúkọ jésù a ò ní ṣaláì ní èyí tó kù lápò wa a ò ní fi wo ẹjọ́ a ò ní fi wo àìsàn a ó máa yọ̀ níwájú olúwa àlàáfíà yóò dájú ní wa lọ́rùn ògo ni fún jésù lókè ọ̀run jésù kristi olúwa wa. Hallelujah ta nínú ẹ̀dùn pé òun àti ọ̀chì láàárọ̀. hallelujah bí ọ̀sẹ̀ tó lọ lọ́hùn mo wo fọ́nrán pásítọ̀ yẹn tó ń dúpẹ́ pé àwọn Boko Haram ò pa wọn o wọ́n tọ́jú wọn o bá a ṣe gbọ́ lọ́sẹ̀ tó wọ́n ti tún bẹ lórí dànù bọ́n ṣe bí náà ṣe bí àwa náà ẹ jẹ́ á lọ́wọ́ Ọlọ́run kò gbowó kò gbóbi gba nǹkan lọ́wọ́ hallelujah àkókò tó láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo wọ aṣọ tó wọ mo wọ bàtà tó wọ ṣáà ti dúpẹ́. àwa tá a bí nínú oṣù January ẹ̀dẹ́ká dìde dúró tá a mọ̀ fún wa àtàwọn tá a bímọ ní January ayé yẹn àdáadé kìnnà ẹ ẹ àwọn tá a bímọ ní January àtàwọn tá a bí ní January. àwọn tá a kọ́ fẹ́ pè làwọn tá a bí ní January àtàwọn tán bímọ ní January ẹ mọ ẹ á pa àwọn iná lẹ́ta ẹ jẹ́ ká máa bọ̀ ń ta ẹ jẹ́ ká àtẹ̀wọ́lá fún Jésù fún wọn àwọn tá a bí ní january àtàwọn tó bímọ ní january ẹ jẹ́ ká jáde. wọn ò fabẹ gbẹ̀bí wa wọn ò jẹ́ kó yíyan ó dànù. tá a bá dìde wa la àjẹpà àmọ́ọ̀rẹ́ sẹ́pà tv kan kún báyìí àwa tá a bímọ ní january ẹ jẹ́ ká jáde àtàwọn tá a bí ní january hallelujah then àwọn tá a ṣe àwọn ní January ẹ̀jẹ̀ ká dìde àtàwọn tó lọ́kọ́ ní January. àtàwọn tó propose in January hallelujah ẹ jọ ẹ gbọ́rọ̀ mi yé o àwọn tá a bí mọ́ ní January àtàwọn tá a bí. In January àwa tá a wed ní January àtàwọn tó propose fún January. Aha! <laughs> Hallelujah. Ká tó mọ̀ rẹ̀ wá jẹ́ pé bàbá gbàdúrà fún. Hallelujah. Eh, nítorí àwọn arínú àwọn àlejò hallelujah nitori awon nu awon alejo wa Yorùbá so a mix it. It takes the grace of God to, to clock another year on earth. 365 days is a lot. The Bible said the peril of a day is sufficient for it. But the Lord had given these ones the grace of grace to weather through all the perils. They are here to express their gratitude unto the Lord for what he has done. We thank the Lord for those who are here for their wedding anniversary. This year, I'm one of them. Uh, this is the, we are celebrating 38 years. 39 years. Eh? <laughs> Hallelujah. 39 years. Eh? And we thank the Lord for those who were born in January, those who have their children in January. If there's a mother here who had a child in January, the day of, it's a day of big celebration because you went through the valley of the shadow of death in the course of giving birth to this child, your child. Ẹ kagbadua. ká gbàdúrà. wa dúpẹ́. kìnìún ẹ̀yà Júdà àyìn lógo ta ló ń dájọ́ tọ́jọ́ ń kò bí kò ṣe wọ ta ló mọ̀ wípé a lè rí àmọ́dún àfiwọ́ tó bá yẹ pé ní tèrú tọ̀tá ni ìlú kókúkókú nìta ń lù ṣùgbọ́n ẹ̀yin Olúwa sọ̀dà sán a rí nínú àwọn ọmọ wa tó ń ṣọjọ́ tó ń dúpẹ́ ọjọ́ òbí lónìí tí díẹ̀ ló kù ìbá ti lùgbàdì òfin ìbá ti wà lọ́gbà ẹ̀wọ̀n nísìn àrínú wọn tó jẹ́ pé díẹ̀ ni wọ́n fi lọ́lọ́run fi dáàbò bò wọ́n lọ́wọ́ ìbọn àmọ́mọ̀yìn àyín àrínú wọn tó rìnrìn àjò tí mọ́tò l'accident wọn ti wò olúwa yọ orílẹ̀-èdè ibi tí wọ́n ti ń fi ìkọ̀sílẹ̀ tí wọ́n fi ń ṣe gbajúmọ̀ divorce has become a status symbol yet you preserve your children through their marriages, various marriage anniversaries. Lord, we thank you. We thank you for those who were proposed to on, in January and who have every evidence to thank you because the proposal has translated into marriage. Lord, we thank you. As your children has expressed gratitude, bringing forth, bringing the uh, sacrifice of thanksgiving, May it be accepted in the name of Jesus. Mo fi ilé ààbò àti ìpamọ́ Ọlọ́run kó lu àkópa yín mọ́. Ẹ̀mí gùn àti àlàáfíà kó lu àkófi dá yín lọ́lá. Ẹ̀yin tí ẹ ń ṣàjọyọ̀ ìgbéyàwó lórúkọ Jésù ilé yín ò ní túká. Ìsosọ̀ kan yín títí kú yóò fi àwọn Bíbélì sọ bẹ́ẹ̀ ló máa rí. Ẹ̀yin tí ẹ ń ṣèdúpẹ́ fáwọn ọmọ àtàwọn ọmọ tó ń ṣèdúpẹ́ lórúkọ Jésù mo gbàdúrà ẹ̀mí yín á Ẹ̀yin òbí ẹ ó jẹun ọmọ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Amen. a fẹsẹ̀ rajó kó tó nípa fi ọ̀rẹ́ tá a mú wa kọ́yà. bó lè escape ni hallelujah aláwọn bíi méjì mẹ́ta kan tán ní ọ̀rọ̀ ẹ̀rí ní tọ́lọ́hún ṣe mi mọ̀ pé ní thirty nine bẹ́ẹ̀ láti máa jẹ wọn sàn a máa wéwọ́ hallelujah ẹni àkọ́ta ọkọ̀ pé ó ní Dickness Clara Ọ̀dẹ́nẹ̀yẹ fún testimony ẹ pàtẹ́wọ́ yẹn dáadáa ẹ kí hallelujah mi ò ní gbà wá lákòókò ṣùgbọ́n ọpẹ́ mi pọ̀ ní December first week in December sàn mi pè mi pé mọ́mí à ń lọ Nàìjíríà mo lẹ́yìn mélòó ó láwọn méje mo nítorí Ọlọ́run ta ló mọ̀ Nàìjíríà kí ló fẹ́ lọ ṣe ó láwọn fẹ́ lọ ṣeré mo pariwo dáàdi ní kí ló dé mo ní àgbàlagbà lọ nàìjíríà ó ń wọlé ibi tó fẹ́ tẹ̀ ká má ṣe sọ pé ọmọdé mo ní kò burú nínú àwọn méje tó ń lọ òyìnbó méjì àti ìyàwó wọn wọ́n jẹ́ mẹ́rin àwọn mẹ́ta tó kù dúdú òun wà ní olùgbàlejò. so àwọn méje wà lọ́rùn ẹ̀ wọ́n dẹ̀ ti parí gbogbo paperwork wọn kan tó sọ fún mi so dáàdi ni pé a máa gbàdúrà ni ọlọ́run bá mi mú yín ká lọ nàìjíríà àtàwọn tó tẹ̀lé lọ ó mú wọn padà láyọ̀ àtàlà bó tilẹ̀ jẹ́ pé àwọn ọlọ́pàá tán gbà wọ́n ní àwọn òyìnbó fún wọn lówó ṣé rí àwọn ọlọ́pàá tún mutí yó àwọn olùṣọ́ nìyẹn o táwọn gbójúlé ṣùgbọ́n àwa gẹ́gẹ́ bí òbí agbójúlé ọlọ́run ó mú wọn lọ láyọ̀ ó mú wọn bọ̀ láyọ̀ èmi náà lọ ọjọ́ mẹ́rin ẹ̀rù ń bà mí mi ò lè purọ́ ẹ̀rù bà mí ṣùgbọ́n olúwa ṣe ìyanu ó mú wa lọ láyọ̀ ó mú wa bọ̀ láyọ̀ èkejì ṣọlá ibi iṣẹ́ tó ti ń ṣiṣẹ́ ó gbéga ó ti tó bí ọdún méjì tán ti wá ṣe interview fún wa gẹ́gẹ́ bí òbí because it's a security place wọ́n interview wa pé kí la mọ̀ ń pa ìrìn wo la mọ̀ tó ń rìn ọ̀rẹ́ wo la mọ̀ tó ní wọ́n ṣáà pé because ẹni tó wá interview wa bí ọ̀gá ọlọ́pàá ni a swear pé kò burú ṣùgbọ́n olúwa mú dúró ó dẹ̀ wà níbi iṣẹ́ yẹn olúwa ń wà pẹ̀lú ẹ̀. ìkẹta ọmọ wa obìnrin ọmọdé ni status ẹ̀ ní life ó sì kéré ṣùgbọ́n ipò tó wà ń biṣẹ́ ipò ọ̀gá ni ṣùgbọ́n torí pé status ẹ̀ àti éèjì ẹ̀ wọ́n ń fi ipò ẹ̀ dùn ó ti tó ẹ̀ méjì tí ọ̀gá ọ̀gá méjì ti rìtáyà tó tún gba ọ̀gá míì lé lórí ó tún tírèènì wọn wọ́n dẹ̀ tún fi ṣọ̀gá lé lórí gẹ́gẹ́ bí ọmọdé tó bá ti sọ màá ní ní sùúrù àsìkò ọlọ́run ni ò tí ì tó ṣùgbọ́n nígbà tí bàbá dé wọ́n gbé sí ipò ọ̀gá yẹn wọ́n dẹ̀ tún fún ní professor on the thirteen of this January náà fún ní professor ìdí nìyí tí a ò bá sọ èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò ń fẹ́ gbogbo nǹkan báyìí ṣùgbọ́n ọkàn mi ọlọ́run á máa sọ fún mi pé ó tí ì bọ́ta kò sọ fún àwọn ènìyàn kó lè mọ títóbi iṣẹ́ òun òun ni mo ṣe wá mú gbogbo eléyìí mo á mú pọ̀ pé ókè máa pa gbogbo ẹ̀ pọ̀ at 39 years in marriage. Eke, kí hallelujah ẹ kí hallelujah ẹ bá mi kí hallelujah ẹyin Jésù lọ́gọ́. olúwa máa ṣe wo olúwa máa ṣe ń wo àóyè o. Ah, oh yeah, oh olúwa máa ṣe o. màmá ẹ má yìí lọ ẹ a máa gbàdúrà fún yín mrs simi abiola ilé wọn ni àní kò sí escape miss mrs simi abiola àwọn náà ní ẹ̀rí tiwọn ṣókí ṣókí tó ti lọ. ẹ ké hallelujah. Eke hallelujah. Eke hallelujah. Ẹ ni mi yin Olúwa lógo. Mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Ọba dániwáyé tí kò gbàgbé mi. Àtinilẹ́yìn tí kò dojú tì mí. Ọba tó sọ gbàtàyé sọ pé ó ti tán tó ní ó sì kù. Mo dúpẹ́ lẹ́nìí. Mo gbé ọ̀gá láti inú ọkàn mi wá ni mo ti mú ọpẹ́ wá lẹ́yìn ogún ọdún tí mo ti dá wà tí mò ń dágbe tí mò ń dáfà tí mò ń dátọ́ ọlọ́run ṣèyanu fún mi ó ṣe ohun tó jọ mí lójú oore náà tún wá pọ̀ ju ọjọ́ orí mi lọ ó pọ̀ ju ọgbọ́n mi lọ ó pọ̀ ju ìmọ̀ mi lọ ó tún pọ̀ ju bí mo ṣe béèrè lọ. Amen nítorí ohun tó ṣe fún mi ó tóbi ó tóbi nígbà tó tún máa wá ṣe ó wá jẹ́ ọjọ́ birthday mi ní last year ó ní mo ṣe ń sọ lẹ́ni pé double celebration gẹ́gẹ́ bí orúkọ mi double princess mo wá ṣàkọsí Jésù ni akọ ìgbàlà lakọ mi nítorí pé wọ́n ti rò mí pé mi ò lè ládé lórí mọ́ àwọn èèyàn ti fi mí ṣe yẹ̀yẹ́ ṣùgbọ́n ó sọ ẹ̀gàn mi dògo ó sọ ẹnu yẹ̀yẹ́ mi di ayẹyẹ ó wá nu omijé mi nù ó wá fi pa mí lẹ́rìn ó jẹ́ kí n lè jáde ní gbangba láti wá jẹ́rìí sí agbára olúwa mo dúpẹ́ lọ́wọ́ bàbá ọdẹ́nẹ́yẹ mo dúpẹ́ lọ́wọ́ màmá ọdẹ́nẹ́yẹ màmá ríǹgì yín tẹ́ ẹ rà ó ṣiṣẹ́ gbogbo ẹni tó bá ń wojú olúwa fún ibùjókòó bóyá ọkọ àbí aya ẹ ní ìgbàgbọ́ wípé nínú ọjọ́ dágundúró yìí ọlọ́run yóò ṣe torí pé tí mo lọ sí nàìjíríà màmá ra ring wọn fún bàbá wọn ní kó máa gbàdúrà sí wọn ní mo máa gba òrùka bọ̀ ọlọ́run dẹ̀ ṣe ọlọ́run dẹ̀ ṣe ọlọ́run dẹ̀ ṣe mo dúpẹ́ lọ́wọ́ ọkọ mi general overseer dr olúṣọlá james abiola ẹ ṣe mo mọ̀ pé ẹ̀ ń wò mí báyìí torí ẹ máa ń glù mọ́ dágudúró program ni ẹ ṣe ẹ ṣe adé orí mi ẹ ṣe torí pé ẹ gbà mí bí mo ṣe rí ẹ fìfẹ́ ìṣọ̀tàn ẹ fi ń bá mi lò mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ tó lúwa fún wa lápapọ̀ mo dúpẹ́ ibi tí ọlọ́run ti ń bá wa bọ̀ mo dúpẹ́ ibi tó bá wa dé mo dẹ̀ dúpẹ́ ibi gíga tó mú wa lọ mo wá fi tèmi ṣe point of contact fún gbogbo ẹni tó ń wojú olúwa fún ibùjókòó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 Apostle Kẹ́sìrọ́ ẹ pàtẹ́wọ́ fún Jésù ẹ jẹ́ ká kúnlẹ̀ fún àdúrà ó ní àwa tọ́pẹ́ tọ́ sí. àmọ́ra wa. àwa tọ́pẹ́ tọ́ sí àmọ́ra wa o àwa tó fojoojúmọ́. wá ti ẹ̀yin tí orí sí iwájú rẹ̀ kí ẹ̀yin kí ó mọ̀ pé olúwa òun ni ọlọ́run òun ni ó dá wa tirẹ̀ ni àwa àwa ni ènìyàn rẹ̀ àti àgùntàn pàpà rẹ̀ àwa wá sí ẹnu ọ̀nà rẹ̀ tí àwa ti ọpẹ́ àti sí àgbàlá rẹ̀ tí àwa ti èyìn àwa ń dúpẹ́ fún kí àwa sì máa fi ìbùkún fún orúkọ rẹ̀ nítorí olúwa pọ̀ lé orí àánú rẹ̀ kò ní ìpẹ̀kun àti òtítọ́ rẹ̀ láti ìran dé ìran orúkọ Jésù. Àmín orúkọ jésù orúkọ jésù adúpẹ́ lọ́wọ́ rẹ ọlọ́run wa ìwọ lọ́ba kan tí ikú ò ní kàn láéláé ìwọ lọ́ba abánimúlẹ̀ má ṣe má dání adúpẹ́ pé o bá àwọn ìránṣẹ́ rẹ wọ̀nyí o jẹ́ kí ẹnu wọn kó gba ọpẹ́ ètè wọn sì gba ẹ̀yìn nínú oore tí ìwọ ọlọ́run ṣe fún wọn èyí tán rí ẹ̀ tèyí tí wọn rí wọn mú ọkàn olùwàkógbà ọpẹ́ yín olúwa kó gba ọpẹ́ yín ní gbogbo ọ̀nà tí ọlọ́run fi kọjú sí yín tó fi ṣe yín lóore tí ẹ fi jáde tí ẹ fi ìmoore ọlọ́run hàn àníkù oore àkọlùkọgba oore yóò máa ṣẹlẹ̀ nínú ayé yín mo ní àkọlùkọgba oore yóò máa ṣẹlẹ̀ nínú ayé yín gbogbo ibi tí ẹ bá kọjú sí fún oore ọ̀nà yóò là fún yín níbẹ̀ nítorí pé ẹ ṣe eléyìí níwájú ọlọ́run oore yín kò ní mú ẹ̀gàn dání mo gbà fún mo lóore yín ò mú ẹ̀gàn dání gbogbo àbùkù tó bílẹ̀ lè wà nínú ayé yín torí pé ẹ ṣe oore ọ̀run yóò mú o kúrò ẹ ó jẹ́ ọlọ́pàá ẹ̀wọ̀n ajọ́ ọlọ́run jésù agbára wa. hallelujah ẹ fún torí àkókò tó lọ ìpele tá à ń lọ ní ìpele general báyìí àwa tí ọlọ́run ra mọ́tò fún àwa tá a ra káà tá a kọ́lé tá a ṣe àtàwa gbogbo wa tí Jésù ṣe lórí tá a wọ oṣù tuntun tá a lò já tún ò ṣe lẹ́yìn ẹ̀jẹ̀ káàdì ìdúró ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kọ́yà. kan wàyọ nínú Olúwa torí ọjọ́. jẹ́rìí sí agbára ọlọ́run ó sì tọ́ láti fi sétí gbọ́ wa torí ìjọ ni wọ́n kọ sí ẹ̀kẹ́ aleluya màmá wa yìí wọ́n dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó ń dá ogun dúró wọ́n ní jésù olùgbàlà ó tọ́jú wọn ó dá ogun dúró lórí àwọn ọmọ nínú àwọn ọmọ wọn wọ́n ní ní twenty eighteen sí twenty nineteen ọmọ tó jẹ́ àkọ́bí fún wọn ó ṣàìsàn dójú ikú ṣùgbọ́n ọlọ́run kò jẹ́ kí wọ́n ṣọ̀fọ̀ lórí ọmọ yìí wọ́n ní gbogbo àwa abiyamọ pé ẹ ò ní fojú sọkún lórí àwọn ọmọ yín o màmá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wọ́n dúpẹ́ lọ́wọ́ bàbá wa fún àdúrà tí wọ́n ń gbà wọ́n dúpẹ́ lọ́wọ́ gbogbo ènìyàn ọlọ́run níhìn yìí wọ́n dúpẹ́ lọ́wọ́ bàbá wẹ́ wọ́n dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yẹgbẹ́ àfàdúrà jagun fún àánú àti iṣẹ́ ìránṣẹ́ àdúrà yín lórí ẹbí. E olúwa mú ọmọ kan náà wá ọmọ ọmọ mìíràn wá sílùú yìí láti wá ṣe masters wọ́n sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé olúwa jẹ́ kọ́ ọmọ náà kó ṣe àṣeyọrí ó bẹ̀rẹ̀ láyọ̀ ó sì parí láyọ̀ àtàlàáfíà wọ́n ní kí a bá wọn ké hallelujah mẹ́ta ògo mẹ́ta láti fi yin bàbá lógo wọ́n ní gbogbo ìjọ àwọn kí yẹn ṣe púpọ̀ fún iṣẹ́ olúwa tí olúwa ń lò yín fún wọ́n sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wọ́n sì sọ pé àwọn náà pàápàá ọlọ́run tó fi ọdún kan kún ọdún ayé wọn àwọn náà torí ọjọ́ ìbí wọn láyà àtàlàáfíà torí náà ìjẹ́ká ìdèdó láti ká lóyà mẹ́ta àti ogun mẹ́ta láti bá màmá wa ìdúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ètò olúwa ṣe fún wa hallelujah mẹ́ta hallelujah hallelujah hallelujah ogo, ogo! ògo fẹlẹ́dùmarè kábíyèsí o ìjẹ́ kí a gbàdúrà. adúpẹ́ lọ́wọ́ yín bàbá tí ń ní ọ̀run nínú àwọn ohun tí a kì í tẹ́ lọ́rùn a ò lè tẹ́ lọ́rùn láéláé ní ìsà òkú ojoojúmọ́ ló ń gbèyàn mi kò fìjọ́ kan sọ pé mo yó adúpẹ́ wípé gbogbo wa pátá àti mú ẹbọ ọpẹ́ wá wá láti dúpẹ́ fún ìpamọ́ àti ààbò kí ẹ dáàbò bò wá láti ìbẹ̀rẹ̀ oṣù ẹ jẹ́ ìparí oṣù ọlọ́run gbọ́ ọpẹ́ àti yín wa bíbélì fi yé wa nínú ìwé ìfihàn wípé oṣooṣù ló ní èso tó ń mú jáde ní ti ìbùkún ẹ̀yin ọmọ ọlọ́run nítorí pé ẹ fi ẹ̀mí ìmoore hàn èso ìbùkún tí oṣù ẹgbà lórúkọ jésù yóò farahàn nínú iṣẹ́ yín yóò farahàn nínú èwo yín yóò farahàn lórí àwọn ọmọ yín gbogbo ìrìn àjò yín ẹ ò rè wọ ọlọ́run ọdún oṣù tuntun tí à ń wò lọ́ọ̀kan yìí lórúkọ jésù ayọ̀ máa fi wọ̀ a ó sì fayọ̀ parí ẹ̀ ògo ni forúkọ olúwa ní orúkọ jésù kristi olúwa wa. lọ sínú ìsìn kejì tí a ti ń filọ̀ fún wa láti ọdún tó kọjá fún ti gbà sókè màmá wa màmá Dickness Adébóyè èyí tí olúwa fi sí àwọn ọmọ ọlọ́kàn àti ẹbí láti wá yin olúwa lógo fún ìgbé ayé tó dára tí olúwa mú wọn gbé àti fún ìgbàsókè wọn torí náà à ń lọ láti lọ kọ orin forty seven hymn forty seven ògo ni f'Olúwa tó ṣe òun ńlá ìfẹ́ ló mú kó fún wa lé ọmọ rẹ̀ ẹni tó fẹ̀mí rẹ̀ lélẹ̀ fẹ́ ṣẹ̀ wa tó sì ṣílẹ̀kùn yìí sílẹ̀ fún wa a kọ ẹsẹ̀ kínní àti ẹsẹ̀ tó gbẹ̀yìn ní ìdúró. òkè ọ̀run àti ní ayé àlàáfíà adúpẹ́ fún ìdásí gbogbo àwa ọmọ rẹ pàápàá àwọn ọmọ olóògbé adúpẹ́ títorí pé wọ́n mọ rírì rẹ̀ òun lọ́jọ́ òní ṣe ń wáyé olúwa jọ̀wọ́ nínú ìyìn wa má ṣe jẹ́ ká jẹ̀bi olúwa jẹ́ kí ìyìn àti ọpẹ́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 ẹ kí hallelujah àṣàyàn ọ̀rọ̀ ọlọ́run fún ìsìn pàtàkì yìí òun ni a ó rí nínú ìwé oníwàásù orí kẹta láti ẹsẹ̀ kìíní títí dé ẹsẹ̀ kẹjọ. A special Bible reading for this service in memory of our mother shall be found in the book of Ecclesiastes, chapter 3, verses 1 through 8. Ecclesiastes chapter three one through eight oníwàásù ẹsẹ̀ orí kẹta ẹsẹ̀ kìíní títí dé ẹsẹ̀ kẹjọ èyí tí ó kà báyìí wípé olúkúlùkù ohun ni àkókò wà fún àti ìgbà fún iṣẹ́ gbogbo lábẹ́ ọ̀run ìgbà bíbí ni àti ìgbà kíkú ìgbà gbígbìn àti ìgbà kíká ohun tí a gbìn ìgbà pípa àti ìgbà ìmúláradá ìgbà wíwó lulẹ̀ àti ìgbà kíkọ́ ìgbà sísọkún àti ìgbà rírẹ́rìn ìgbà ṣíṣọ̀fọ̀ àti ìgbà jíjó ìgbà kíkó òkúta dànù àti ìgbà kíkọ́ òkúta kíkó òkúta jọ ìgbà fífọwọ́ kóni mọ́ra àti ìgbà fífà sẹ́yìn ní fífọwọ́ kóni mọ́ra ìgbà wíwárí àti ìgbà sísọnù ìgbà pípamọ́ àti ìgbà ṣíṣátì ìgbà fífàyà àti ìgbà ríran ìgbà fífàyà àti ìgbà rírán ìgbà dídákẹ́ àti ìgbà fífọhùn ẹsẹ̀ kẹjọ ẹsẹ̀ tí ó kẹ́yìn ìgbà fífẹ́ àti ìgbà ìkórìíra. ìgbà ogun àti ìgbà àlàáfíà èyí ni ọ̀rọ̀ ọlọ́run kí olúwa kí kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ hallelujah. Once again, we want to welcome everyone present this morning. The Lord bless you in Jesus' name. Those who have come with the celebrants, we want to recognize you. Please, if you have come purposely for this service, rise up so that we can welcome you, male, female. Praise the Lord. Uh, okay. Uh, we welcome everyone in the name of our Lord Jesus Christ. God bless you. Our father here, uh, Otumba Akindoju, is our brother. He came purposely, purposely because of this. And also our son in law, brother uh, Fashola, and the rest of my brothers and sisters there. Please, shall we all rise up to shout hallelujah to welcome them even to this service? Hallelujah. Hallelujah. Hallelujah. Amen. And also want to welcome this, uh, the celebrant, the children of Mama, who have deemed it fit to offer this uh, Thanksgiving service. The Lord bless you in the name of Jesus. Amen. Please rise up, uh, dear brother and sister, so that we see them and we know them. You can see Mama's face on the Baba right there. So welcome, let us shout one hallelujah to welcome them. Hallelujah. God bless you. Wow. Now we are progressing. Uh, I will want to invite our brother, Brother Josiah Adeboye, to give a brief history or what some of those things that he knows about Mama. He's in the best position to tell us that. So. Uh, please come forward, sir. Okay, hallelujah. hallelujah. mo uh, uh, ìtàn ní òyìnbó uh, thank you. Um, Elena Banjoko uh, is the name of my mom. Uh, she was born into the family of Egbetunde in the year 1932 at a village called Kuti in Abeokuta, State, Nigeria. <laughs> her father was Elder Samuel Egbetunde, and her mother was Olulola Agbeke. She was the second child in the family of three girls and one boy. Elena Banjoko lost her mother in the year 1947 when she was just 15 years old. She lost her father too in the year 1957. Her grandmother was popularly called Iyanla, meaning Big Mommy, and she stayed with her grandmother for many years. Helena Banjoko had her early childhood education available in the village to read and write. Growing up, she helped her parents in the farm, and she later grew to manage her own farm. She was an industrious and successful farmer. She was nicknamed Kete Kete, meaning donkey, by her French at that time to signify her strength among other farmers. Our farm produce include cocoa and palm oil. Our early marriage was not successful. She remarried traditionally in 1964 to late Pastor Peter Oyegunle Adeboye. Elena Banjoko was a devoted wife and a loving mother. She supported her husband evangelical ministry in many cities in Ogun State, Nigeria. Her commitment to God's work was total. She was mother to all, a giver, and a prayer warrior. She had God-given gift of helping pregnant women and those seeking the face of the Lord for children. Through her prayer and counseling, God blessed many families with children in all cities. Her husband and herself had worked in their evangelical ministry for 35 years under Christ Apostolic Church denomination. She enjoyed giving praise to God with her dance. She was a motivation to many with her dancing step. Elena Banjoko was blessed with four children and many grandchildren. May her gentle soul rest in perfect peace. Amen. Thank you so much. hallelujah Anybody bá ti rí màmá ń gbà be wà and pàápàá ẹ mọ̀ and uh, she's full of the joy of the Lord We are may her soul come to rest in peace praise the Lord uh, I want to call on our mommy grandma Akitonde JP for the yes to say one or two things. Mama used where I was a member of the grandmothers, and uh, Mama is there. Hallelujah! <coughs> Hallelujah! Ẹyin Ọlọ́run lógo. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Adúpẹ́. Adúpẹ́. Ẹyin màmá da. Màmá kúkú kò kúkú mọ́tò kò fọmọ ẹ̀gbọ́n síwájú kò fi tàbúrò síwájú gbà tí màmá wà ń bí èmi ò tẹ́ ẹ mọ̀ para mi ní sórùn mi tètè mọ̀ pé ìgbà ni wọ́n mo kàn máa ń yọ wọ́n lẹ́nu màá jókòó tí wọ́n màá máa ah, ikú níkà o màmá yẹn tẹ́ bá rí wọn wọ́n pupa fine má kàn láìkí wọn màá máa jọ wọ́n lẹ́nu màá máa béèrè màá máa mo rí pé ẹ̀gbá náà ń sọ mọ́ánà Mama, abẹ́kúta lẹ́tù wa yé abẹ́kúta rẹ̀ mí <laughs> ìjọ yẹn ó dàbí pé mo rówó he ni <laughs> mo wá torí ìjẹ́búlẹ̀ mi o ṣùgbọ́n mo ti dẹ̀gbà mo ti dára wọn ó ti pẹ́ <coughs> mo ti dára wọn mo kàn ṣáà ń yọ wọn lẹ́nu pé ah, ẹ̀gbá wọn ah, sọ̀rọ̀ wọn á júwe mo ní mo dé àgọ́ ọ̀bà. Eh, mo dé mo ṣáà ń júwe gbogbo ibi tí mo mọ àwọn ọmọ búlé yẹn wà rí ikọ́ náà rí wá àdúpẹ́ ah, lọ́wọ́ ọlọ́run àyìn ọlọ́run lógo gbogbo dáadáa tí màmá ṣe kò ní bàjẹ́ ẹ̀yin tán fi sílẹ̀ ẹ̀ ní ṣánkú o atọ́mọ atọ́mọ ọmọ gbogbo yín ẹ̀ dàgbà ẹ̀ darúgbó ẹ̀ eh, àwa táwa kù náà àwa àyọ̀ǹgẹ̀ṣì làwa. a ṣánkú mọ́ yín lójú àwa náà dàgbà níjọ́ tó bá yá èmi jẹ́ kìrìsìtẹ́nì kan ẹrú kó bà mí bó bá délé ni mo ti ń búra lẹ̀ nígbàgbọ́ tó bá ń ṣe kátikàti àbí tó ìwà ọ̀dà òun ló máa máa bẹ̀rù pé mo fẹ́ kú ó ń di gbogbo wa ní pẹ́pẹ́ yà ó ọjọ́ òní tiwa ó ẹ wò mí ilé ṣé kí n má dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe gan-an mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ iyì tẹ́ fáwọn àgbàlagbà iyì náà ọlọ́run á fún yín ẹ fún wa ní iyì ẹ̀dá aṣọ yìí bò wá aṣọ yìí yóò ní fàyà olúwa dá yín sí mama are you there <laughs> I thank God mama rere ẹ ṣé adúpẹ́ adúpẹ́ ma ẹ ṣé ojú òní tì í ajéèrè àwọn ọmọ wa gbogbo wa la máa dàgbà o àdàrúgbó o ìyá kọ mi ẹ kú àṣẹyìndé wọn o ẹ̀yin wá dá o ẹ kú náwó o thank you sir. ẹ hallelujah praise the lord the next on the item is the two of mama's favorite hymns. I will just read through and uh, we will sing the first stanza of the second one. The first one is Appendix 1. Borúkọ Jesu ti dùn tó, ògo ni fún orúkọ rẹ̀. Ó tán bànújẹ́ àtọgbẹ́, ògo ni fún orúkọ rẹ̀. Ògo fórúkọ rẹ̀, ògo fórúkọ rẹ̀, ògo fórúkọ Olúwa, ògo fórúkọ rẹ̀, ògo fórúkọ rẹ̀, ògo fórúkọ Olúwa jẹun ròyìn náà fẹlẹ́ṣẹ̀ ògo ni fún orúkọ rẹ̀ pé mo ti rí olùgbàlà ògo ni fún orúkọ rẹ̀ that that's him has four stanzas that is appendix one and the other one is redemption hymn number three fi ìyìn fún jésù olùràpadà wa kí ayé kókìkí ìfẹ́ rẹ̀ ńlá fi ìyìn fún ẹ̀yin áńgẹ́lì ológo fọlá àtògo fún orúkọ rẹ̀ bólùṣọ́ àgùntàn jésù yóò tọ́ ọmọ rẹ̀ apá rẹ̀ ló ń gbé wọn lé lọ́jọjọ́ ẹ̀yin ènìyàn mímọ́ tí ń gòkè Síọ̀n fìyìn fún pẹ̀lú orin ayọ̀ ẹsẹ̀ mẹ́ta ni orin yẹn ní a ó kọ ẹsẹ̀ tí mo kà yìí ní ìdídúró gbogbo wa fún ìrántí màmá. thank you ti òkè wọ́n wò abẹ́ àti ń jà inú wọn máa ń dùn lọ́run tí wọ́n ti jọ ẹgbẹ́ aṣẹ́gun inú wọn ń dùn wọ́n ti rí olórí olùṣọ́ àgùntàn wọn inú wọn ń dùn nítorí wọ́n wà ní fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ wọ́n wà níbi ayọ̀ ayérayé ògo ni forúkọ olúwa inú wọn ń dùn bí a ti ń ṣe ìsìn ayẹyẹ yìí níwájú olúwa nípasẹ̀ wọn wọ́n sì ń yan ọlọ́run fún rìnrìn àpadà èyí tí olúwa mú kí wọ́n rí nínú ayé òṣùwọ̀n àrẹ yìí kí wọ́n tó kọjá lọ síbi ìsinmi lórúkọ jésù àtẹ̀yìn àti èmi olúwa yóò mú àṣẹ àṣeyọrí a ó sì débi ìsinmi níkẹyìn ọjọ́ ayé wa bí àtúwá ní dúró à ń fi àǹfààní nípa bàbá wa olùṣọ́ àgùntàn Henry ọ̀dẹ́nẹ́yẹ àwọn olúwa yóò lò fún wa nínú ìwàásù ti òwúrọ̀ yìí nínú ìsìn yìí àti ìsìn ti dúpẹ́ kí olúwa kó mú kó wa nínú iṣẹ́ ìrànṣẹ́ wọn ìjẹ́ ká fi àlùyà kan kí olúwa kú iṣẹ́ ńgbà tó ń gòkè yìí wá o hallelujah. Hallelujah. Hallelujah. Please let's be seated. I was praying all along when we started the program that it should be a Yoruba program so that I will be able to display my fluency in the language. But from the trend, I see as if we have to share the word of God in English. I will try because I'm used to preaching in Yoruba language. So please bear with me. I will try and see if I will be able to mix it for the advantage of Mama, the grandmothers. They all hear English so well. In fact, my level of English falls in line with their own easily. We get to a point where we, find, we cannot find the right voc vocabulary, we put broken English. <laughs> Hallelujah. Let us pray. Father, we thank you for an occasion like this. It's an opportunity to remind us of the day when the sound, the voice shall sound to call us home. We are not mourning, we are celebrating Mama indeed. But she died and left this world an evangelist. Therefore, anything that had to do with her should, has, should also go along with that. Lord, speak. Prepare her to hear from you. In Jesus' name we pray. Understanding the season of life. Igba atia koko ẹ̀dá láyé. Bàbá wa ìránṣẹ́ Ọlọ́run evangelist Ebenezer Obey mẹ́ta ní ìgbà ènìyàn. ìgbà mẹ́ta ló pe ìgbà ènìyàn ìgbà ọ̀rọ̀ ìgbà alẹ́ ọba jẹ́ kí alẹ́ kò sàn mí hallelujah we have right to divide the season of life as we find most convenient as long as we, we, we try to work towards making profit of all the season. Plants have season. A wise farmer would carefully study the season of planting and follow the season for profit. So also are we as men and women. Mama Adeboye understood the season of life and made sure she followed it so much and today, what is said about her is a clear testimony. Mm -hmm. Among the other things my, my brother shared with me was that Mama said after her death, please don't tarry. Don't put me in the mortuary. Go straight and bury me. She must have prepared for it. She invested so much in the children and knew that they had all the capability, the financial muscles to carry it out. olójú ẹni tó lè sọ pé mi ò yẹ lẹ́ni tó ń sunú yìnyín ta ló ń sunú yìnyín bí ẹ̀ṣẹ̀ tí ò palẹ̀ mọ́ màmá yẹn ni ẹ má fi mi sínú yìnyín o bí ti kú ẹsìn mi wọ́n ti tọ́jú èjìká tó máa gbé wọn dáadáa wọ́n ti náwó lórí àwọn ọmọ wọ́n ti tún àwọn ọmọ ṣe fún ọjọ́ ọ̀la ó ṣe pàtàkì ká mọ ìgbà àti àkókò orílẹ̀-èdè nàìjíríà ẹni tí ò bá tètè mọ ìgbà ẹ nínú móòlù ẹ ni wọ́n ti máa ṣàlàyé ara ẹ fún ẹ bẹ́ẹ̀ bá sanwó fún kọ̀ǹdọ́kítọ̀ nígbà tèmi wà ní ọmọléèwé wọn á ní bọ̀dá gba chéǹjẹ tẹ bá ti yọrí díẹ̀ kọ̀ǹdọ́kítọ̀ respect èèyàn á ní ọ̀nkú owó yín dà bẹ́ẹ̀ bá tún ti yọrí tẹ bá ti léwu lórí á ní dádì chéǹjì yín rèé o. ìgbà àti ìgbà mímọ̀ it's important to have understanding of season if you miss it big trouble for the advantage of those who, were, who had, did not have the opportunity of that popular mọ́ọ̀lù ẹ̀ Walgreen and CVS also teach us lesson. When my grandson here, when they get to Walgreen or CVS, they package all those things that had to do with their age right in front. And if you come for medication, you know where you go to. Ẹgbọ́sọ́ ọmọ mi kékeré ló máa sọ wá fún medication. What ti mọ àwọn tó ní medication Enyini. sọ fún fun pé o ti ń sún That is where you belong o. Ọjọ́ iwájú ẹ̀ ń ni síwájú nìyẹn kíyèsára. Hallelujah. Gbogbo nǹkan ló ní ìgbà àti àkókò ṣe ni ká múra si Hallelujah whether we prepare for the season or not, is coming. The first season in life is called the season of total dependency. Ìgbà àkọ́kọ́ wa bí ènìyàn ni ìgbà bí grandson mi yìí bó bá fẹ́ wọ bàtà wọn àwọ̀ fún total dependency. Kì í sanwó léèwé àwọn òbí ló sanwó léèwé kì í san bill èwo ló kàn wọ́n pẹ̀lú bill ẹ tètè san káwọn máa gbádùn ẹni tiwọn tí bàtà bá fún wọn àwọn kọ́ ni wọ́n máa sọ fún yín ẹ mọ̀ pé bàtà ọdún last year òun kọ́ ló máa ní ọdún tó ń bọ̀ total dependency one to eighteen if in fact it's so made it so easy the bible said it very clearly that at the age of eighteen you can still commit crime and your parents will take responsibility. I probably, uh, maybe that was where the American government drew something. At 18, you can still do, eh, by 18, you can buy tobacco, you can buy alcohol. You are on your own 18, it's okay. The first season is season of the dependency. The second season is the season of decision. You are on your own. ẹ jẹ́ ká kíyèsí ìgbà àti àkókò ìgbà kejì ní ìgbà tí ó yẹ pé tí o bá ti dáràn ọrùn ara ẹ ló dá sí ọmọ ọdún méjìdínlógún sókè ìgbà tó sì léwu ní ìgbà náà ìgbà tí àwọn ọmọ wa yàn twenty plus season of decision first timothy chapter four verse twelve mo ń pè àkíyèsí wa sí ẹ jẹ́ káwọra a máa gbéra lórí òṣùwọ̀n láàárọ̀ yìí ẹni tó bá nílò àtúnṣe kó tàtúnṣe kíákíá o. nítorí pé a fẹ́ akọ ìgbà àti àkókò mú wa sún síwájú first second timothy chapter four verse twelve first timothy i'm sorry i'm sorry. Eh, Let no man despise thy youth. Let no man despise their youth. But be thou an example of the believers in the world, mm -hmm. in conversation, in charity, in spirit, in faith, in purity ẹ padà lọ ká àtúnṣe ní ti ìtọ́jú àwọn ọmọ wa ẹ má jẹ́ kán sọ ìgbà wọn nù the enemy is out the bible said the, the devil in to do nothing but to steal kill and destroy the enemy and his emissaries are out to steal the youth a time of our children they, they, they, they have encounter with them and they divert them into, into gangster lesbianism and all those stuff they are out to steal their, their youth. The time of decision, they are out to make them make the right, wrong decision. That's why the Bible says we should train them. I'm saying this on a question like this because this, my brother, is, is an example of a well-trained gentleman. Ẹ̀wọ̀n bí màmá package wọn, ẹ̀wọ̀n bí wọ́n package àwọn ọmọ mo bẹ̀ wá yín òbí, ìgbà ọ̀dọ́ àwọn ọmọ yẹn má jẹ́ The Bible says we should train them, teach, rebuke, admonish, instruct, and nurture. Teach them when they are young. When they become adults, they will not depart from the teaching you gave them. But if you allow the street people to street, the gangster to teach them, they also not depart from it. The third season is eh, the season of exploit. That is the season between 30 and 50. That is the time when destiny takes its color. If you are here and you are 50 and your destiny have not taken color, be careful. Only oh, over time. It is on an occasion like this that such sermon is given to honor God and to remember a woman who understood the season of life. Mama, you understand season of life. One penny kete kete, ni igba 30 to 50 ìgbà tó ń pè yàn kẹ́tẹ́kẹ́tẹ́ nìyẹn ìgbà yẹn làwa kan ṣe fàájì ọ̀rọ̀ fàájì ò bá ẹ̀ ó ra bàtẹ̀ mẹ́wàá ìkànṣe ló ń wọ̀ láàrin lọ́dún méjì only wear one shoe in two years anybody tó bá ní aṣọ ní wardrobe tí ò bá tí aṣọ yẹn bá gbé ní wardrobe yẹn lọ́dún kan tí ò bá wọ̀ o kò belong there pàápàá tọ́jú orí ẹ̀ bá ti wọ̀ síta let your destiny catch colour the Lord Jesus Christ was announced to the world at the age of 30. Joseph became prime minister at the age of 30, Kilongwo. David became king at the age of 30. That is the season of exploit. 50, uh, 30 to 50. More than what I just a maybe including myself Time à over time Lord, season kan ṣùgbọ́n àtúnṣe wà á lè to n ríyàn kí mi ó tá a bá ki Hallelujah. riyan ki sábà ba se saba ó tiẹ̀ dá ẹni tiẹ̀ wá wá lé mi tó máa ti tọ́jú yẹn hallelujah adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ẹ̀mí dáadáa ọkọ rere tí màmá yẹn ní tí màmá ni the first èmi ni mo máa ń beat màmá débi ni ẹ̀kan ẹ̀kan àbẹ́ ẹ̀mejì ni màmá beat mi tí wọ́n jókòó síta tí wọ́n retí kí n wá sílẹ̀kùn she is always prompt ẹ̀ẹ́dẹ̀ rí nínú àwọn ọmọ grandchildren wọn tó ń tẹ̀lé wọn pé ó ń kọ́ wọn wá dọ̀bálẹ̀ ní stage tí bá rí mi ẹlòmíà sọ pé ìdọ̀bálẹ̀ àṣà Yorùbá ni ẹ lọ ka Bíbélì dáadáa bíbélì sọ pé ẹ máa dọ̀bálẹ̀ fún eléwu orí ó wà nínú bíbélì ẹ wá sí bible study níjọ́ thursday máa ṣàlàyé ẹ̀ fún yín thursday la ń ṣe bible study ń bẹ̀rẹ̀ láti ń ṣe èmi ni máa teach the last season is the season of harvest the season of dominion ìgbà tí a máa ń ṣe ìkápá ìkápá àwọn ni gbogbo ẹni tó fi pé sixty kó hallelujah kọ́ kí n gbọ́ o. Class, yìí ni mo fẹ́ bá sọ̀rọ̀ ní ìṣe farabalẹ̀ kẹ́ gbọ́ mi ó dùn ká ṣe sixty it is the time of dominion the time when you should be able to claim authority in any field you belong to Do o bá sixty do bá tilẹ̀ claim authority ni tí o wà ṣe ni kò túnra ṣe oníṣẹ́ ṣe the time when when they talk of nothing, you are there wọ́n á ní ìgbà yẹn ni bàbá kan nínú nàìjíríà tó ń pè ní Timi the Law bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ òfin tí ẹ bá ti tọrọ Timi Williams ẹ tí ì débẹ̀ ṣé ló dàbí pé bàbá àti ìyá wọn mọmọ tọ́jú o wọ́n bá sọ nípa accountancy wọ́n á ti lọ sọ pé ẹ lọ wá tani William tani wọ́n tún wọ́n wá Akitola William thank you ìwọ̀n àwọn nìkan ṣe ni wọ́n ṣe iphone àwọn ni wọ́n dá iphone torí màmá wọn package wọn dáa ni mọ season wọ́n prepare for season yẹn nígbà tí wọ́n ṣì léwe prepare for season at the age of sixty àtúnbẹ̀ ni pé kẹjọ dáàdì ẹ̀ ń rìn irú jù ní sixty. ó ní nígbà tí mo wà ní èwe màá ma ṣe bí èwe màá ma sọ̀rọ̀ bí èwe ṣùgbọ́n nísìnyí mo dàgbà jọ ò ló fẹ́ jálẹ̀ má fi mọ́gẹ́jì lẹ̀ fọmọ dáàdì kò rán ẹ níṣẹ́ o wọ́n ní màmá rere ni màmá Adébóyè ó fogún sílẹ̀ fún àwọn ọmọ àti àwọn ọmọ ọmọ ẹ má jẹ́ ká dúró lórí àwọn ọmọ nìkan ṣo Only a good person leave heritage for his children and children children. Ogun number one ogun orúkọ dáadáa. Ah màmá ọdún jẹ́jẹ́ ni màmá ń ṣe ṣùgbọ́n ẹ wo adùn tó wà nínú celebration màmá. Olójú ẹni tí èmi lè máa jókòó wá màá ní kẹ́lò mi wàásù ni ṣùgbọ́n nígbà tí mo gbọ́ mo ní ah màá wàásù bíi thanksgiving màmá yìí ó ṣiṣẹ́ so I want to challenge you, children of God. There are benefits there if, for anyone who recognizes season and walk in line with that season. The benefit number one is Psalm 1 verse 3 as we begin to round up. Psalm, those who are young, God give them strength. Those who are adult, give them wisdom. Oni ẹ̀bọ̀wọ̀ fún eléwu orí. Adé orí léwu orí o. Benyo ò bá ṣiṣẹ́ dáadáa débi pé kán bọ́lá fún téèyàn bá ṣiṣẹ́ dáadáa tó mọ season tó season fún. And he shall be like a tree uh -huh. planted by the rivers of water. Those who understand the season of time and walk in line with the season, they shall be like what, mommy? Like a tree uh -huh. planted by the rivers of yes. water that bringeth forth his fruit in his season. Season, what season ló fruit Eh? His leaf also shall not wither. Yes. And whatever whatsoever he doeth shall uh, prosper. Shall prosper as long as you align with that season. And can it tobacco and the season of dominion. Tobacco you the season to belong to. prosperity ajino see. Mo bewa. Shugma atushewa. Atushewa. Atushewa. Number two benefits of anyone who recognises the season and walk in line with the season is what we can find in Job chapter 29. That's where we're going to round up. Job 29, verse 19. kí tó wà nínú kéèyàn mọ rírì àkókò ẹ kó if you are sixty and above you are blessed God does not want you to suffer God does not want you to just work for nothing no no he has packaged some stuff for those sixty and above. kò fẹ́ kó ṣe làálàá púpọ̀ ṣùgbọ́n láti ṣiṣẹ́ ṣíwájú àkókò ìgbà náà mo bẹ̀ wá gbogbo ẹnikẹ́ni tó bá sixty and above ẹ jẹ́ ká padà sílé ká lọ tún àtún àtúnṣe nítorí bíbélì sọ níwèé kọ́rìntì ẹ bá mi ka kọ́rìntì ẹnu ká gbà mo address sixty and above nítorí that's the class I belong ẹ ní fìyà ló gbà ẹ ní fi ewu orí ẹ ní fi gbàrú First Corinthians chapter seven. verse 29 to 31. This is addressing the class of 60 and above. Yes. But this, I say, brethren, the time is short. The time is short. It remaineth yes. that both they that have wives. Now, for those 60 and above, time is short. For those who have wives, be as though they had none. Do as if you have no wife. And they that weep, uh -huh. as though they weep not. Yes. And they that rejoice, uh -huh. as though they rejoiced yes. not. And they that buy, mm. as though they possessed not. And they that use this world, as not abusing it, for the fashion of this world passeth pass away. Pass away. Please, if your frequency in prayers is once a day, 60 and above, I appeal to you in the name of Jesus. Increase it. Let the Bible be your friend. The Bible said in the book of Isaiah, it said, Come, let us reason together. We belong to the class where God meets with us all the time. Whenever you open the Bible and you read the Word of God, God is the one talking to you the Bishop Oyedepo once said, he said, rub your mind, your small mind, with the big mind of God. And before you know it, it will rob off you. This is the mind of God in print. Àkọsílẹ̀ ọpọlọ Ọlọ́run ọgbọ́n Ọlọ́run ní Bíbélì nígbàkúùgbà tí ẹ bá ń kà ẹ ń yiri ọpọlọ yín pẹ̀lú ọpọlọ Ọlọ́run ni téwé bá dẹ̀ pẹ́ lára ọṣẹ á dọṣẹ ẹ wá máa sọ̀rọ̀ ẹgbọ́n nǹkan tí Bíbélì sọ nínú ìwé tí mo pè yẹn o àyè ibi tọ́lọ́run fẹ́ tò wá sí nìyẹn o àti gbogbo àwa tí àti sixty ẹgbọ́n nǹkan tó lè wá sọ fún ẹnikẹ́ni ẹnikẹ́ni tó bá understand season ẹ̀ tó bá sì work in line with the season yes. I was a father to the poor and the cause which I knew not I searched out. Nineteen. Nineteen. nine nineteen. Bẹ́ẹ̀ni. My roots were spread out by the waters. Ẹ máa ka lóyìnbó ẹ tún ka yóò bá àwa parí síbẹ̀. My roots were spread out by the waters, mm -hmm. and the dew lay all night upon my branch. For those who recognize season of time, yes. Bongbomita. No, ekpari ekade twenty twenty nine lebehabi. Nineteen ekpari esi twenty three nede oyinbo ewa kati yoruba awa My glory was fresh in me, uh -huh. and my bow was renewed in my hand. Mm. Unto me men gave ear. Yes. And waited and yes. kept silence. Yeah, because you counsel. recognize your season. Yes. After my words, they <laughs> spake not again. Kishagidi. Yes. And my speech dropped upon them. Mm. And they waited for me as for the rain, and they opened their mouth wide mm. as for the later rain. Yes. Yuba. Bongomita losi ibiomi. Hmm. ìrísí sesi ara ekami. títí ní òru ògo mi gbèrú lọ́dọ̀ mi ó gbèrú lọ́dọ̀ mi ọ̀run mi ọ̀run mi ọ̀run mi sì eh. padà di tuntun ní ọwọ́ mi. Yes èmi ni ènìyàn ń dẹtí sí. èmi ni ènìyàn ń dẹtí sílẹ̀ sí. wọ́n sì dúró. ẹ dúró mọ́mì mo sọ testimony yẹn láàrin yín gbà kan rí mo ní nígbà kan ní nàìjíríà mo máa ń deli máa ń give máa ń deliver eh, seminars tí n bá gbé microphone tí n bá sọ̀rọ̀ wákàtí kan ten thousand naira ni wọ́n fún mi honorarium mi nìyẹn not less than that if you give me less than that mi ò tẹ́ ni wá sọ̀rọ̀ mbẹ́ èmi ń celebrate nígbà mi ò mọ̀ pé ọlọ́run fẹ́ fún mi ní ètò jù bẹ́ẹ̀ lọ any church tó bá pè mí tí n bá minister ní ìsìn wọ́n kì í tọrọ owó kò sí church kankan tí mo lọ wàásù tó máa fún mi ní honorarium less than two hundred and fifty dollars mo wá gbé ìṣirò lé pẹ̀lú iye tí mo ń gbà nígbà tara mo wá wò ṣe rí pé ọlọ́run dáyàn lọ́lá ó ní nígbà tí mo bá sọ̀rọ̀ àwọn ènìyàn á fetí balẹ̀ wọ́n á gbọ́ you must know your season by now you must recognize the area of field where God has given you right to have dominion then when you express yourself in that field whether the world like it or not they will listen to you. ẹ ń tẹ̀síwájú mọ́ mi. èmi ni ènìyàn dẹtí sílẹ̀ sí wọ́n á sì dúró wọ́n á sì dákẹ́ nínú ìgbìmọ̀ mi lẹ́yìn ọ̀rọ̀ mi wọn kò sì tún sọ mọ́. wọn ní mọ mi sọ kì ṣòwò ẹ jẹ́ dìde hallelujah mo ní ẹlẹ́rìí bí ọ̀túnba rèé ọdún méje ni mo lájọ ṣe ń church kan náà mo ní mo fẹ́ kúrò bí njọ́ tí mo wàásù wọ́n ti gẹ̀ẹ́tì mi wọ́n wá bá mi wọ́n ní àwọn kì í ṣe wòlíì o wọ́n sì wọ́n kò tí ì tásìkò fún mi láti lọ àbí ọtúbà mo dẹ̀ ṣe three years lẹ́yìn ìgbà yẹn ìgbà yẹn wọ́n á máa sọ pé wọ́n bá ṣe ètò ìwàásù báyìí bóyá ẹ̀ẹ̀kan lóṣù mẹ́ta ló máa kàn mí èmi ò ní dẹ́ ń bá yàn dù ṣùgbọ́n ní ìsìn èmi ni mo ń ṣètò ìwàásù mi báyìí màá ti máa bẹ àwọn bàbá pé ẹjọ ẹjọ hallelujah ẹjọ fìtara gbàdúrà ọlọ́run àkókò sí fún mi mọ́ time is short àwọn ohunkóhun tó lè máa jà mí lólè àkókò àwọn àfàkókò ẹni ṣòfò there are agents there out to destroy your, your season. They want you to stay in that season. They do not want you to go to the next season. Tí ẹ wà ní sixty and above, ó yẹ kẹ́ ti débi tí ẹ ti máa ìkápá ìkápá nǹkan You are the season of dominion. You should be an authority in that field. tí ẹ bá wà ní thirty and fifty tí ẹ bá tí ọba tí fi ń joyè ẹ fi tara gbàdúrà that is the season where destiny take colour lord help me lord help me shall we pray ó jàre ìṣàlọ mi. màmá adébóyè wọ́n mọ àkókò àti tí gbogbo nǹkan yẹ wọ́n ní tí n bá kú ẹ má fi mí sínú yìnyín wọ́n ti túnlẹ̀ ṣe ràn mí lọ́wọ́ kí n tún ọjọ́ iwájú mi ṣe jàre olúwa ràn mí lọ́wọ́ ẹ wo bó ṣe yẹ màmá wọ́n gbàdúrà wípé olúwa jẹ́ kí n kú ikú olódodo wọ́n sì kíkú olódodo nítòótọ́ màmá kú ní nàìjíríà à ń ṣayẹyẹ ìsìnkú wọn ní amẹ́ríkà àti united kingdom àti europe ah ọlọ́run jàánú mi ohunkóhun tí mo ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tó lè dènà ọjọ́ iwájú mi ọlọ́run gbà lọ́wọ́ mi tó bá pé ìwà àti ìṣe mi kan ni òṣèdéédé pẹ̀lú ibi tí o fẹ́ mú mi lọ olúwa gbà lọ́wọ́ mi. fún mi ní oore ọ̀fẹ́ àti máa sìn ọ́ sí jẹ́ kí orin tí ó wà lẹ́nu mi ni ofe ati sin o ó kù ayé mi bàbá aye lò ó jẹ́ kí gbogbo ayé mi olúwa. In Jesus' name we pray. Father, we thank you. It's not enough to hear your word it's important to put it into action. Help us, Holy Spirit, to translate what we've heard now into action. In Jesus' name we pray. Amen. Praise the Lord. Amen. Praise the Lord. Amen. Praise the Lord. Praise the Lord. We thank God for the powerful word of God we've had. The Lord bless us therefrom in the name of Jesus. The next on the item is a uh, prayer for the family. Prayer for the family. Let the uh, children and grandchildren of Mama please come forward. And all the ministers here present, please come forward, led by our Father. Shall I pray for them? a gbàdúrà ní kúkúrú fún àwọn ẹbí ohun tí èèyàn bá gbìn ló ń ká wọ́n ti ṣẹ̀yìn màmá dáadáa kọ́mọ rẹ kó gbẹ̀yìn àwọn náà a ó sì gbàdúrà a fi lé olúwa lọ́wọ́ ẹsẹ̀ ìgbàgbọ́ tí màmá fẹsẹ̀ wọn lé kó má ṣe dọ́yà bíbélì sọ pé ọmọ ọmọ ládé orí àgbà àwọn náà pẹ̀lú kan rí àwọn ọmọ ọmọ wọn ẹ jẹ́ ní orúkọ Jésù christi Olúwa Father, we thank you for this family. Those here, those in Nigeria, and those in Europe. The Bible said, by their fruit we shall know them. Those of us who knew Mama, knew Mama was a child of God indeed. And their fruits confirm that indeed. Lord, we thank you. They have come to express their gratitude and to thank you for a life well spent and a glorious exit of Mama. Lord, we commit them to your hands. Mama has left a great legacy, the grace to follow this legacy and even expand it, grant it to them in the name of Jesus. Mama trained you, and there's everything to prove that you accepted the training. God will give you this grace to nurture your children to, to stardom in the name of Jesus. Thank you, Lord, for answering our prayers. In Jesus' name we pray. Amen. Praise the Lord. God bless you, sir. God bless you, sir. God bless you, my sister. remain the same gbogbo àwọn ìfilọ́ta ti gbọ́ owó àbá kan náà kí olú akọ́ràn wá lọ́wọ́ padà fẹ́ lọ ní aago mẹ́fà rọ̀lẹ́ àpàdé lórí ìlà gẹ́bí ìṣe wa ní àdó òwúrọ̀ gẹ́bí a ń ṣe àwọn ìfilọ́ wa kò yí padà torí náà olú akọ́ràn wá lọ́wọ́ ọ̀sẹ̀ tá a bẹ̀rẹ̀ yìí lórúkọ Jésù yóò jọ ṣàyọ̀ fún wa nísìnyí a ó máa mú ọ̀rọ̀ ìdúpẹ́ wá fún ti àṣeyọrí ìsìn ìdúpẹ́ yìí àti ìgbàsókè màmá fún ìgbà yìí tó dáa tí màmá gbé ìgbà táwọn ìgbà kan yóò máa fún wa ní orin àwọn mú ọrẹ wá àwọn ẹbí ló máa kọ́ mú ọrẹ wá lẹ́yìn yìí àwa ìjọ náà àwa tẹ̀lé wọn lọ àkótẹ́wọ́ gba ọrẹ ọpẹ́ wa. ehi oku omo nwaa dupe ni owo ọrẹ wọn mu ọrẹ yi wa ba ba tẹwọgba ọrẹ naa ni ọ jẹki ayọ ọn kí o tubo maa kun ni gbogbo ụgbà kí wọn kí o maa yọọ gba ọrẹ yìí ní orúkọ bàbá àti ní ti ọmọ àti ní ti ẹ̀mí mímọ́. praise the lord Hallelujah. just one thing before the grace is pronounced vote of thanks by our dear brother. gbogbo àwa ọmọ àti ẹbí màmá wa Elena Adeboye ń fi tọ̀wọ̀tọ̀wọ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá àti màmá wa lórí òkè yìí Pastor and Mrs. Henry Ọ̀dẹ́nẹyẹ fún ìfẹ́ tí ẹ ní sí wa láti ṣe ìsìn ìdúpẹ́ yìí fún àwọn màmá wa mo gbàdúrà wípé ọjọ́ yẹn á dalẹ̀ sà ọjọ́ yẹn á dalẹ̀ mà ẹ ó pẹ́ fún wa lórúkọ Jésù a lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ gbogbo ọmọ ìjọ Dagunduro ẹ ọwọ́ ìfẹ́ sí màmá wa nígbà tí wọ́n wà láàrin yín nígbà tí wọ́n tún papòdà ẹ tún fi ìfẹ́ yín hàn sí àwa ọmọ àti ẹbí mo gbàdúrà wípé ọlọ́run kò ní fi ẹnikẹ́ni yín sílẹ̀ nígbà kan mo tún dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọ̀rẹ́ àti àwọn ọmọ ìjọ DIC tí ó wà pẹ̀lú wa lónìí ọlọ́run kò ní fi ẹ̀yin náà sílẹ̀ nígbà kan ẹ ṣé mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ mo tún fẹ́ fi àsìkò yìí rán gbogbo wa létí wípé ayẹyẹ ìrántí ìgbésí ayé màwa wa tún sì ń tẹ̀síwájú sí i ní ìrọ̀lẹ́ òní bẹ̀rẹ̀ láti agogo mẹ́rin ìrọ̀lẹ́ ní Gardenia reception hall tí ó wà ní eight zero zero one Dèrè Ashford Road kò ju bí ìrìn ìṣẹ́jú mẹ́wàá síbi tí a wà yìí lọ gbogbo wa pátápátá ni a fi tìfẹ́tìfẹ́ pè ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. ẹ ṣe ká tó ṣe oore ọ̀fẹ́ mo gba àṣẹ látọ̀dọ̀ àwọn olùdarí Daguduro àti Yorùbá Christian Fellowship wíká enlist orúkọ Pastor Josiah Adébóyè gẹ́gẹ́ bí oníwàásù lédè Yorùbá Yorùbá yẹn dùn lẹ́nu ogun ojú tèmi lọ hallelujah may the grace of our Lord Jesus Christ the love of God the sweet fellowship of the Holy Spirit rest the mind with us now and forevermore. Amen, amen, and amen in Jesus' name. Hallelujah, hallelujah, hallelujah. And you, Lua, go, go follow the Marikabi.